بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ètò wa sórí ìkànnì yìí Taalim TV sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń farigá ó farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa alẹ́ òní ni alẹ́ monday alẹ́ monday al-isnaini déètì òní ni twenty four rọ̀bí ùsáni oṣù kẹrin ọdún fourteen forty three ọ̀rọ̀ ìfẹ́ episode ninety eight episode ninety eight ọ̀rọ̀ ìfẹ́ alẹ́ òní ó ní àkọlé ó ní àkọlé àkọlé rẹ̀ náà sì ni ọ̀rọ̀ ẹ̀há àti ìgbéyàwó di wàhálà láàárín òbí àti ọmọ ọ̀rọ̀ ẹ̀há àti ìgbéyàwó di wàhálà láàrin òbí àti ọmọ. lábẹ́ àkọlé yìí kéèsì méjì òun ni mo máa mú wá ní orí rẹ̀. kéèsì meji ọtọọtọ kéèsì alakọkọ onise pẹlu í ṣe keji onise pẹlu igbeyawo n'iti ní akọkọ ṣe pẹ̀lú ìgbéyàwó ti lọ báyìí kan ọ wà ní ilé ọkọ wọ́n jẹ́ mùsùlùmí mùsùlùmá àtọkọ àti aya wọ́n ti fẹ́ra wọn ó ti tó bí ọdún mélòó kan kódà wọ́n ti bímọ fúnra wọn bóyá ọmọ kan tàbí méjì látara gbígbọ́ wáàsí àti lílo wáàsí ṣàdédé ni obìnrin yìí ó pe ọkọ ẹ̀ jókòó ó ní baálé mi èmi náà fẹ́ máa bojú mi. mo fẹ́ máa wọ jẹ̀líbáàbù màá sì máa bojú. ọkọ ní kò burú ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ni pé ohun tó sọ yìí wàá fi tó bàbá rẹ létí o sì máa fi tó ìyá rẹ létí. meanwhile bàbá àti ìyá arábìnrin yìí wọ́n ti túká láti bí ọdún mélòó kan sẹ́yìn ohun tó sì ṣokùnfà ìtúká òun ni pé bàbá arábìnrin yìí ó sọ fún ìyàwó rẹ̀ tí í ṣe ìyá fún ẹlẹ́hà titun yìí pé òun fẹ́ kí ó di ẹlẹ́hà ìyá ọmọbìnrin yìí lọ́jọ́ náà lọ́hùn ọ̀fàrígá ó ò ṣe ẹ̀há nítòun bóun ṣe ń ro dẹ́dẹ́ tóun kàn dúdú yìí tóun bá ti fẹ́ jáde bó ṣe tẹ́ òun lọ́rùn nu kòun ò sì lè tìtorí ẹnìkankan pa ìmúra òun dà sí aṣọ ẹ̀há wọ́n fà á ọjà wọ́n fà á ọjà ọ̀rọ̀ di máa lọ so ìyá arábìnrin ó dẹni tí wọ́n lékùn lé ọkọ nítorí àìgba ẹ̀há ìyá yìí náà wá ni ọkọ arábìnrin sọ pé kó lọ fi tó bàbá rẹ̀ àti ìyá ẹ̀ létí. E mo fẹ́ ká di àárín yẹn mú dáadáa ọmọbìnrin yìí ó fi tó bàbá ẹ̀ létí ó lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ ohun tó sọ fún ọkọ ó sọ fún bàbá rẹ̀ bàbá ẹ̀ ní à ọmọ àlùbáríkà ní ọ́ o ẹ nǹkan àṣé inú ìkòkò dúdú lẹ̀kọ funfun ti máa jáde ìyá rẹ̀ àìgbẹ̀há lọ́mà sọ di adélébọ̀ ló fi di ìyà ni ìwọ ọmọ rẹ̀ sì wá ṣetán láti ṣe yìí bàbá ṣàdúrà fún ọmọ rẹ̀ pé ọlọ́run yóò ṣe ní rọrùn Allah sì fi àlùbáríkà sí fún ọ ọmọ ìkú lọ́dọ̀ bàbá rẹ̀ ó gba ọ̀dọ̀ ìyá rẹ̀ lọ nígbà tó dé ọ̀dọ̀ ìyá lẹ́yìn ìkíni ìbánisàwàdà onímọ̀ mi mo máa di ẹlẹ́hàá lọ́jọ́ báyìí ìyá ẹ̀ ní kò sí ń tọ́jọ́ ìgbà wo lo ti ń ròyìn dà ìwọ àti ta lẹjọ sọ ṣéwà àti bàbá rẹ ni àbíwà àtọkọ rẹ ta lẹni tó gbé ọ̀rọ̀ ẹ̀ sí ọlọ́pọlọ. ta ló kí ọ̀rọ̀ ẹ̀ há bọ̀ níkùn kò sọ́rọ̀ ń bẹ́ẹ̀ má wo Ma dán wò pé ń tó fa ìjà láàrin ohun àti bàbá rẹ̀ nìyẹn ọwá dé lónìí ọwá ní ìwọ náà fẹ́ ṣẹ̀hà ọlálàárẹ̀ hà ní àbọ̀ gba ìmísí Ma dán à ọmọ ni mi ṣe bí àṣẹ ọlọ́ọ̀ni ta ń sọ fún ọpá àṣẹ tá ń sọ fún ọpá ṣe ọlọ́run ni à súnà ànábì ni ó ní irú súnà wo nu ìwọ ò rí súnà míì ṣe àfi súnà kó o máa wọ aṣọ gbàgẹ̀rẹ̀ kó o máa wọ aṣọ dúdú o ò lè gbé ntọ́lọ́ ń fi sí ọ lára o lè máa gbé káàkiri ìgboro à mọ́mọ́ pa star mọ́ra rẹ lára mọ́mọ́ bí ọmọ ni mọ́mọ́ pa star ara rẹ̀ wọ́n mọ̀ jẹ̀kẹ́ nìkan mọ̀ dì ọmọlẹ̀ a máa wàṣọ dúdú gbogbo irinṣẹ́ tí mo wá rà fún ọ ṣé pẹ̀lú dúdú náà ló tù á máa fi lorin iṣẹ́ òun ọ ní pẹ̀lú ògo ọlọ́run ìyá ní kò sí ń tọ́jọ́ o kò sí ń tọ́jọ́ mọ̀wọ́ dúdú ni o ọjọ́ tí n bá gbọ́ pé ọwọ́ dúdú ìjà bẹ̀rẹ̀ láàrin mi àti ẹnìyẹn o ṣó o sì rí àwọn irinṣẹ́ tí mo rà fún ọ ajáta ni mo ṣe tí mo fi rà fún ọ o lè wá fi ẹ̀há lò lọ́gán tó o bá ti sọ pé o dẹlẹ́hà gbogbo irinṣẹ́ yẹn pátá ní wà kó ìyá yẹn ní sọ fún ọmọ ẹ̀bẹ́ wò pé gbogbo oníṣẹ́ tó rà fún gbogbo ẹ̀ ní ó kó. ó nítorí náà má dán wò má dán wò má dán wò mo sọ fún ọ o ọmọ ni à ìyá mi à ọ̀rọ̀ yìí ò le tó báyìí ó ló le jù bẹ́ẹ̀ lọ ó le jù bẹ́ẹ̀ lọ ọmọ dágbére fún yà lẹ́yìn ìgbà náà ọmọ yìí di ẹlẹ́hà ó ń wọ jìlìbáàbù ìyá rẹ̀ ó wádìí pé ọ̀rọ̀ tọmọ òun sọ lọ́jọ́ òní só ti wá sí ìmúṣẹ orí pó ti wá sí ìmúṣẹ bó ṣe mú ọkọ̀ kabúkabú kanu tó mú lọ sí ilé ibi tọ́mọ ẹ̀ wà ó sì ní ọyá àwọn maṣíìnì tí ò ń rà fún ọ ọyá ẹ máa kó bọ́ọ̀tà owó ajáta lélẹ́yìí ẹlẹ́hà ò gbọ́dọ̀ ná owó ajáta ẹ máa kó bọ́ọ̀ta wọ́n sì kó gbogbo wọ́n kó gbogbo irinṣẹ́ tí wọ́n rà fún ọmọ yìí wọ́n kó gbogbo ẹ̀ pátápátá ìyá yìí sì kó lọ ìyá yìí ó kó lọ òun. ẹ̀yin mùsùlùmí mo rò pé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ báyìí kí lẹ́ ṣe sí o ìyá ti kó irinṣẹ́ lọ o ìyá ti kó irinṣẹ́ lọ mi ò tiẹ̀ wá béèrè bóyá irinṣẹ́ bóyá irinṣẹ́ ìránṣọ ni tàbí irinṣẹ́ míì wọ́n sàsọ pé ìyá ti wá kó irinṣẹ́ tó rà fún ọmọ rẹ̀ nítorí pọ́mọ ẹ̀ di ẹlẹ́à ó ti wá kó lọ. so ìyẹn ni ìró tó tó tó mi létí ní òní nígbà tí a parí ìjókòó àárọ̀ ni wọ́n fi tó mi létí abala méjì ni abala tí a fi wu ọ̀rọ̀ yìí abala àkọ́kọ́ ni pé ẹni tó fi ọ̀rọ̀ yìí tó mi létí ẹni tí kò jìnnà rárá ni a tún padà bí léèrè irú irinṣẹ́ wo gan-an ní pàtó ni irinṣẹ́ náà àmásìkò tẹ́ni yẹn ń fọ̀rọ̀ ń tó mi létí ó jẹ́ àsìkò tí gbogbo ẹ ti di rush rush ok ọ̀rọ̀ tó yẹ kí wọ́n bá mi sọ lọ́tọ̀ ni wọ́n gbé wọ àsìkò rush rush so màá padà bí bàbá yìí léèrè irú irinṣẹ́ wo gan-an ni irinṣẹ́ náà. káti ẹ̀ kọ́kọ́ mọ irú irinṣẹ́ tí í ṣe bóyá irinṣẹ́ halali ni àbí irinṣẹ́ haramu tó bá wá jẹ́ irinṣẹ́ halal káwa mọ bí a ṣe lè kún arábìnrin lọ́wọ́ ìyẹn ni ojú kejì tí màá fi wo ọ̀rọ̀ yìí ó ní ojú ìmọ̀ ojú ẹkọ́nọ́mì ni àkọ́kọ́ òun ojú finance lójú tàkọ́kọ́ òun tó sì jẹ́ pé gbogbo wa nìyẹn kàn gbogbo wa nìyẹn kàn so màá sì padà fún wa lábọ̀ irú irinṣẹ́ wo gan-an ni irinṣẹ́ náà kọ́mọ̀ wulẹ̀ lọ jẹ́ pé irinṣẹ́ àràmù wulẹ̀ ni bí irinṣẹ́ àwọn hairdresser torí pé lóde òní ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmọ́ lóbìnrin hairdressing ni wọ́n lókùn wọn kọ̀ lókùn wọn kù tí wọ́n ń kọ́ báyìí jẹba rílé jẹba bílérè iṣẹ́ wo ló ń kọ́ hairdressing èyí ń kọ́ hairdressing èyí ń kọ́ hairdressing ah orí mélòó gan ní mẹ́ngbòrò tẹ́ tẹ́ ń dírẹ́sì tí gbogbo yín fi wá di oní hairdressing ok so tó bá jẹ́ irinṣẹ́ télọ̀ kámà so àwọn iṣẹ́ tó kọ́mọ̀ náà nìyẹn tí àwọn obìnrin ń kọ́ iṣẹ́ fashion designer so kámà tá a bá ti mọ̀ àá tún sọ fún wa bí. bí ọba tí ìrọ̀ náà bá yọ sí ipa táwa náà bá lè kó lórí rẹ̀ ìyẹn ẹni ní jíhà ìtọ́jẹmọ́ musaada finance ní jíhà fíkíhù àgbọ́dọ̀ yọ yẹn lẹ̀ àgbọ́dọ̀ yọ. jí àfikú sílẹ̀ ok ní abala ọ̀rọ̀ ẹ̀sìn ohun tí mo fẹ́ béèrè ni pé tí ọmọbìnrin bá wà nílé ọkọ kì í ṣe ẹlẹ́hà tẹ́lẹ̀ ó wá fẹ́ di ẹlẹ́hà ǹjẹ́ òfin kan wà tó sọ pé kí ọmọbìnrin yìí kó lọ sọ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pé òun fẹ́ di ẹlẹ́hà ṣé òfin kan wà bẹ́ẹ̀ tá a lè tọ́ka sí nínú Islam kò sí o kò sí kò sí òfin kan tó sọ pé ọmọbìnrin tó wà nílé ọkọ tó fẹ́ di ẹlẹ́yà kó ṣẹ̀ṣẹ̀ lọ sọ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kò sí òfin tó ní kó gbé ìgbésẹ̀ yẹn. a ń bọ̀sibọ̀sí pé ọmọ yìí òun náà mọ̀ òun náà ti mọ̀ pé ọ̀kan nínú àwọn ọ̀tá súnà ọ̀kan nínú àwọn ọ̀tá ẹ̀há alhijab oníyà rẹ̀ jẹ́ kí ló ń retí lọ́dọ̀ ìyá rẹ̀ bí ó ṣe àtakò ohun tẹ́sìn ò bá béèrè lọ́wọ́ wa kí là ń wá káàkiri sí kí là ń dáwọ́lé sí ẹ̀sìn ò lọ́wọ́ ọmọbìnrin tí ń bẹ ọkọ wípé tó fẹ́ di ẹlẹ́à kó lọ sọ fún bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ pé mo mọ̀ ṣé iranu rí ìranù kan o wule ń bẹ lọ́dọ̀ àwọn kan nínú àwọn tí máa ń ṣẹ̀ á gan ìranù stroke bídíà ká máa mú ọjọ́ fún pé mo fẹ́ dẹ̀lẹ́hà ìranù stroke bidia ni. ìranù sẹ̀mọ̀sẹ̀ ń pè ní ìranù ìranù ìrégbè nígbà tí ọ̀rọ̀ ẹ̀há nígbà tọ́rọ̀ ẹ̀há bẹ̀rẹ̀ láàrin àwọn lọ sọ ẹnìkan kò sì mú ọjọ́ lẹ̀ pé lọ́jọ́ báyìí èmi yóò di ẹlẹ́hà kí lẹ̀ ń fi ẹ̀hà pè náà kò yé mi o mi ò mọ tẹ́ ń fi ẹ̀hà pè ọ́ aṣọ sára ó ṣe di ní tí ẹ wá mú ọjọ́ fún ẹ wà lẹ́ẹ̀ fẹ́ ẹnìkan tún ní yorùbá pẹ̀lú ayẹyẹ ìranù bẹ́ẹ̀ ni ẹ tún fi ìranù bẹ̀rẹ̀ rẹ̀ ah mo fẹ́ mọ̀ wọṣọ jàlámíà mo sì wá ń kéde fáwọn èèyàn wípé lọ́jọ́ mẹ́jọ o ní mọ̀ wọ jàlámíà o. àtún wá péjọ kan wọ́n tún wá ké sí àáfà ńlá kan láti wá ṣe wáàsì lórí aṣọ jàlámíà ah, ẹ ṣe jẹ́ kìkìrà nù báyìí náà ta lẹ fi gbogbo òjókòó ẹ̀ha yín ta lẹ fi jọ ẹ kàn dákọ ẹnìkan tẹ fi jọ nínú àwọn sọ̀hábà. So ohun tí obìnrin tó fẹ́ di ẹlẹ́hà ohun tó bùkátà sí lẹ́yìn ìmọ̀ ní ẹ̀hà o ni ẹ̀kọ́ ẹ̀hà tó bá sì ti gbọ́ kéṣẹ́ sí ọ̀kan nínú àwọn àfáà ta ni kódà kọ́ lọ gbé odidi alukurani tí wọ́n túmọ̀ sí èdè Yorùbá kọ́ lọ ka àwọn àyà tó sọ nípa ẹni tí obìnrin lè síjú fún ó ti parí ẹ má sọ ẹ̀há di nǹkan míì mọ́ wa lọ́wọ́ mọ́ aṣọ aṣọ ni jẹ̀lìbáàb kò ní ìdí ayẹyẹ kò ní ìdí à ń fi lọ fi tó bàbá àtìyá létí kákan rí ọpọ́ tí ń wọ̀ náà ni kò jù báyẹn lọ a sì ní à ta nìyẹn òun lágbájá ni ó ti di ẹlẹ́yà ni oníbẹ̀ẹ́ ni aláwọ̀ fi bá dé kà sí kò jù bá lọ ẹ ṣàfẹ́ràn fẹ́fẹ́ rí ti ẹ̀yin Yorùbá ẹ fẹ́ràn fẹ́fẹ́ rí ti ẹwà tún wá tẹ iv lágbága fẹ́ dẹlẹ́hà ó ti ẹ̀ táwọn jẹ̀mọ́ kan tá a mọ̀ tá a fẹ́ dákọ wọn àwọn ti yẹ worst àwọn tó worst wọ́n worst parí pátápátá.